àgbà lèmi èmi ni. Hey, Túndé yéyé Túndé èmi èmi Túndé èmi náà. kí màmá ìlú Hey, mi ẹ. ẹ lè má jí kan tí mo bẹ lọ sọnù ká bọ́ọ̀sì ó lọ pẹ̀gbọ́n mi ó lọ sọ̀tọ̀ kú sọ fẹ́ gbọ́n mi gbọ́n mi tí mo ṣe àti tí I'm ṣe ilé ìsọgbọ́n mi ò mú kó ìwọ sọgbọ́n mi yà á tẹ́ class ó ní mo ṣe test wẹ́ẹ́ wẹ́ẹ́ máa máa.

só um minutinho aqui, eu só que eu. E não mostrei nada. Ah. Thank you. kí ló ṣe é? Demola, talk to me. Kí ló ṣe é? Kí ló tó ń sunkún? Ó dẹjọ́. Yes, Demola.

can never do that to you. Oh, no more. Demola, you're my heartbeat. you ni ìhà mi kejì. You fúnra rẹ ò mọ̀. You know it. Why are you doing this? Okay, can you do me a favor? Báwo bàbá ìbò lọ? homebrew culture. it's You know I love you. I love you sincerely. I love you with the whole of my heart. It doesn't kill you. I promise I will always love you from now to eternity. Você voltar tomar por amiga, how long is I can't do you guys. You don't deserve. Ah, you ah.

ṣe pé ó ní accident ṣá. accident kẹ ní ilé accident àwọn tó bá pè domestic accident all right torí àwọn idiot kan náà set me up àwọn sodiq ló sọ fún lẹ́kan pé kán lọ múgò kán fi gómi lójú so àti gòyìn àti bí wọ́n wá jọba kan náà ṣe bà mí nìyẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run kó mi yọ òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ni mo bá wọn sọ tó kó mi sí gbogbo wàhálà yìí. àwọn èèyàn máa burú o àwọn kan orópamọ́lẹ̀ ló ń bá wọn gbénú ah, ah. eh, nǹkan tẹ́mi kan máa sọ fún wọn ni pé kí wọn kó ṣàmà ṣe jẹ́jẹ́ ṣé mọ̀ pé èyí ìgbó ọ̀la gbà ojú ọ̀run tí ò bá fọ́ àmà wò báyìí ni you have to take things easy you dig. kò sí problem ó ṣe gan-an tiẹ̀ lọ́rọ̀ gidi kan tí mo fẹ́ bá sọ jọ ìdẹ̀ra kí ló dé tọ́lọ́run bá fún ẹ̀yin obìnrin lójú tó jẹ́ kẹ́ máa fi ríran tó jẹ́ pé máa fi ń tẹ̀lé ni. Hmm. kí ló dé tó lójú tó tún wá choose wrong person kó máa rule world ẹ. Túndé nǹkan tó ń sọ òye mi ó kọ ṣáà ń da ọ̀rọ̀ ẹrú mọ́ra o. What are you saying? tí mò ń try láti sọ fún ẹni wípé kò jẹ́ kó jẹ́rú wọ ló máa máa dé ìtirú bọ̀bọ̀ dàmọ́lá yẹn bọ̀bọ̀ yẹn useless now thug ni now gbogbo wà burúkú ayé yìí ló kún lọ́wọ́ ẹ̀ ó stupid god now. Mm, hello wẹ́wẹ́ Túndé ṣọ́ọ̀kù wà ókè ṣá uh, no ó wà ókè cause ó lè wà ókè kó máa mi rí gbégbéǹdègé bíi taláǹgbà bẹ́yẹn ọ̀rọ̀ játijàti olóúnjáde lẹ́nu ẹ̀ kí ló ń sọ gan ah, ah. kí ló ṣe ẹ́ hello. okay mo pọ́rọ̀ mi ò tí lè yẹ fẹ́ bí ẹni béèrè kan kò wù mí látòkè délẹ̀ torí pé mo sì ń gbọ́lẹ̀ Union Bank ni mí I am big strong mo dẹ̀ wà reliable ológun jù bá bẹ́ẹ̀gún ó wà lọ́dọ̀ mi tí n bá fún ẹ your life will never be the same so àlàyé ọ̀rọ̀ mi nìyẹn tèmi àti ẹ bá jọ wà ìná bó ṣe síngbọnlẹ̀ tèmi náà síngbọnlẹ̀ yìí tí n bá gbò ẹ́ wọ́n kí ẹ lọ́n kú iṣẹ́. ìwọ dídí ló bá kàn ìwọ ní kí ìwọ náà sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè ni oníkó sọ̀rọ̀ bí ẹni tó fi bàtà sábẹ́ ẹsẹ̀ oníkó sọ̀rọ̀ bí ẹni tí inú ẹ ti pòpọ̀ tí ò ríyàn gbé fún inú ẹ máa bù o òrùn ọ̀rọ̀ wájú lẹ́yìn ni ah orí bíi ti sá ni you are so dumb kó tó máa tanná ojú kan pàkan kí ló ṣe é tó ń jam talk tó ń jam la kí ló ṣe é kí ló rò wálé o orin tẹ́lẹ̀ wálé o ti sọ̀rọ̀ wálé kò sàn kàn mí kí ló bá wà gangan. tí mò ń try láti sọ fún ẹ nìyẹn tí olówó bá pàdé olówó owó wọn máa máa pọ̀ sí i bọ́ tí olòṣì bá mì tó lòṣì sọ̀rọ̀ mi yẹ ìfẹ́ tó ń wà láàrin wọn máa last so irú èmi àti ẹ̀yìn la fi ìtara wa gbogbo nǹkan la fi fi wa náà kò yẹ. Ah! Hmm? Ah! Padà. Jídé! Jídé! Èmi ti padà wọ ẹ lára. Ẹ wò They are crazy. Ọ̀rọ̀ mi lórí èèyàn, ó ti finally jù. Orí you náà yóò kò ṣiṣẹ́ mọ́. Nǹkan kan ó ti dà ní gbogbo brain ẹ̀rú, ó ti fíngẹ̀, orí ẹ̀ fáírọ̀sì wọ̀bẹ̀. Kí ló ṣe é? Jídé kìí sọ̀kọ̀ fún mi. Ní ayé ní ayé, má tún try rubbish to bá mi try dáadáa yìí, má bàbá mi dọ́rọ̀ ẹ̀rù mọ́. Kí ló ṣe é gan-an? Ó dẹ̀ ń sọ̀rọ̀, ó talk, ó mí sí kí ló ṣe ilé ìgbìmọ̀ fún mi wá. get out ah, just use the door. kì í jáde. àwùjọ ẹ̀ tọrọ koro mo tọrọ ni mò ń bẹ sọ ah. tó bá dára ẹ wàá mọbi tó kù sí. má jẹ́ fún ọkọ̀ mi torí bí mo ṣe ń bí ara mi ti ń yọ̀ mi kò kéèké wọn ti rù ẹ wọn rù ẹ lálùbá wọn nẹ lálọ bẹ́ẹ̀ ọmọ kan tó pè ní panabisi wọn panabisi kò láìsẹ yẹ ẹni ẹgúngún òṣìbìtì kẹsùn náà yìí ó máa padà wọlé ní kíkíọsì. get out. òfin nǹkan tó ṣẹlẹ̀ sí pé wọ́n jẹ má jẹ òun má jẹ fún wá wá wá wèrè kó má nà bẹ́ẹ̀ ló wúrà ló ṣe. get out get out get out get out. ó wù yín idiot ayé rẹ̀ gba mi ó dẹ̀ lànà pàdé lànà pàdé ra fún ká. Yeah, that was all. Mm. No Baby boo, oh, sweetie. Ow. Hello, Luca. Ah! Ọmọ ẹ̀. Amúrẹ̀ wà ní. O ò mọ kankan. Ẹ lè rántí orúkọ ní Gbàgbọ́n máa rántí sọ́ni ẹ̀rìn ẹ̀yà. Ìwọ ilé oṣù. Ẹ ọ kí ló gbé mi? Ọlẹ́ kí ló lè ṣe ọyọ wa ṣe ara ẹ wá jẹ́ kí n. ẹ jẹ́ abẹ́rẹ́ báyìí. wá jẹ́ kí n. jẹ́ abẹ́rẹ́ báyìí. Ah. Sweet. Uh-huh. I just do not like the fact that you don't touch me. Hmm? Uh-huh. Ìdẹ̀ra. Ṣé mo sọ fún ẹ times ìdáná bá pé nǹkan tí èèyàn bá fẹ́ jẹ dálẹ̀ èèyàn gbọ́dọ̀ kánjú jẹ? Moreover, Àìdàmọ́lá láti ọjọ́ tí mo ti confirm wípé you are very intact ẹnì kọ̀ọ̀kan ò ṣílẹ̀kùnlé agbára rẹ̀ sọ pé ó jẹ́ alẹ́ ọjọ́ wedding wa báyìí. into anything pẹ̀lú I mean just to show you how much I, I cherish you. I'm lucky to darling. I'm so lucky to have you as a flesh oh, of my oh, flesh. Yeah, yeah, yeah. <laughs> yeah, yeah. Ouch. Ah, kí Ah, I'm fine. I'm no, fine. you're not fine. I'm fine. Ah, okay, okay, okay. I'll tell you. I'll tell you. Cherry, I actually mo fair mo fẹ́ tàtú orúkọ so in the process my boy fi kí ẹ máa ṣe yẹn ṣe yẹn just to to prove to you how much I love you. Baby. Yeah. I love you. I love you too. You're the best thing that's ever happened to me. But you don't record it. ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi aláyọ̀ mi àwòrán fífẹ́ <laughs> I love you, darling. I love you more.

ṣó ní unprotected sex ni. ẹ mo ní àjọṣepọ̀ pẹ̀lú swere mi ṣàmọ̀pá lọ́ọ̀bù ara wa àdé nífẹ̀ẹ́ lu cd so kí nìyẹn fi papọ̀ mọ́ nǹkan tí mo bá wá síbí lèmi. pẹ̀lú gbogbo explanation ẹ̀ pé some days after tí wà àti Dàmọ́lá tẹ ní àjọṣepọ̀ gbogbo ìsàlẹ̀ ẹnu bẹ̀rẹ̀ sí ní kan ẹ́ ojú ara ń yan ẹ́ o dẹ̀ ń rí creamish discharge látòjú ara ẹ̀. ọ̀rẹ́ ṣe fẹ́ gbọ́ symptoms std nìyẹn. std? yeah. no àrùn ìbálòpọ̀ ìyẹn ò possible báwo ni mo ṣe máa kó àrùn ìbálòpọ̀ láti ara swiri mi ẹni tí mo mọ̀ pé kò lè ṣèṣe kò kí ń rìn ìrìnkúrìn in fact tó bá wà ọ́ ní gan máa help ara ẹ̀ ni so báwo ló ṣe fẹ́ kó àrùn yìí débi pé ó máa wá tiẹ̀ tí wá kó àrùn ràn mi ìyẹn ò possible but ìdẹ̀ra mo mọṣẹ́ tí mò ń ṣe náà. mo mọ̀ pé nọ́ọ̀sì ni torí ẹ̀ ni mo ṣe wá fọ̀rọ̀ lọ. then tó bá mọ̀ pé nọ́ọ̀sì ni mi ó yẹ kó mọ̀ pé nǹkan tí mò ń sọ ó dá mi lójú ni. sweet dáhùn ọ̀rọ̀ wà tàtẹ̀ máa sùn. 你。 estimulem-se tí mo bá tún ayé wá ní ìgbà ìgbà wá tuntun wá in fact tí mo bá wà opportunity láti meet àwọn families ẹ máa pa wọn torí ẹni tó bá gbẹ́ òdo ìbàjẹ́ gbọ́dọ̀ kí àwọn ẹgbẹ́ ìmọ̀ lórí Europe. ọ̀rọ̀ ẹ mi but tí kò bá nídìí iṣẹ́ kan kì í dédé ṣe tell me kí lo rí lọ́bẹ̀ gan-an tó fi wá rọrọ̀. lẹ́yìn ìgbà tí Dàmọ́lá dìzọ́ jẹ́ mi tó mọ irú èèyàn burúkú tó jẹ́ àti ìwà pálapàla tó wà lórí. láti ìgbà náà ni mo dẹ̀ ti pinnu wípé mi ò ní bá ọkùnrin kankan ní nǹkan papọ̀ mọ́ tí mo dẹ̀ ń gbégbé ayé mi bí mo ṣe fẹ́. àmọ́ lẹ́yìn eléyìí ni bọ́láwọ̀n tún bẹ̀rẹ̀ sí dá mi láàmú. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, my love. Happy birthday to you. Oh, sit down. Hey, that will tell me. 嗯嗯，啊，别别别，别，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来， bínú mi ṣe dùn tó ìwọ kàn sọ anything tó bá fẹ́ or anywhere tó bá fẹ́ kí n gbé ẹ lọ and consider it done. A minute. thank you. Yes sir. Yes fine sir. Yes, rà ma fine ma yes sir. so màá try to get her done perfectly. Mm. Sure. ń bá mi. oh okay And it's about to call ní jùmọ̀ fà máa check her. Today the best day I'll will sing that song for her. She needs to be happy. Yeah. Oh. Sweetheart. um, <laughs> Detroit, I have a surprise for you. But, baby, it's your birthday now. You make my surprise. surprise, eh, you know. No. What oh, surprise? Detroit. Eh? Oh, did you mean? All right. All right, but do deal.

ìnira. ẹ kí ló ṣe. mọ́mí àwọn bẹ́ẹ̀ tí kì í fún ra wá fún oh my god ìdílá ló ṣe léyìí. yes ma. àtàkẹ́ hmm ṣe ní àbí kí n sáwà pẹ̀lú ẹnu gbogbo ọjọ́. ṣé dayin lè ṣe. ẹ̀mí. abẹ́ mi mi ṣeré. mi ò mi ẹ ṣeré o. báwo wà ní. gbogbo ẹ wà dáadáa. èyí tí mo bá yín sọ yẹn náà. sọrí. gbọ́ ṣé ìyá ìkọlù. ìyàwó yín wò ló dé ṣebí ẹ sọ fún mi kó dalẹ kan tó dé ni mo dẹ sọ fún yín o mo sọ fún yín pé mi ò wá sílé yín o mo ní ká pàdé lóòótọ́ ọ̀tá tí máa ń pàdé ẹ̀yin lẹ́ni pé dandan dandan kí n máa bọ̀ ń kí ni gbogbo ilé ẹ̀ sìn. àsìkò àròyìn kọ́ nílé ìlara tètè tètè jọ ká wà tó máa gbà. yàrá àgbà ní wọn gbọ́ kí ló kù sóògbàgbà ni. Masalah gitu ini tak Allah ya kama ka yau Allah za ki ubanta ne ah welcome um, madam chief nǹkan ṣọ́ọ̀tì jáde. chief ina cikin daki. gbẹ̀dẹ̀ yamayama kó bá mi sọ̀rọ̀ gidi jere. chief i dey am for inside. ah tàwa ló moto gbé Eh, kaman direba ne ya kai shi a Madam, bring them for bag, make I help am carry am for am. What? ma yakin kofar da nufa. Yan kuri, madam. Allah wallahi, ke wani kina cikin daki? Allah sai kin cu babban babban duru mamman mamman durun ki. Madam zai kashe ki ne, wafe kuro le, kai! ṣé mo rí pé mo ṣẹ̀ṣẹ̀ gbà ń sìn ní wípé oníṣègùn ló máa ń ṣọkọ àbíkú tó tán. ṣòrí tó bá yẹ pé mi ni mo lọ sí ibi tó lọ yẹn ṣé mo pé likely kan máa sign àwọn contract yẹn or mo tiẹ̀ lè fail in the process mi mọ mi ó lè dàrú mọ́ mi lójú gan kí n má mọ nǹkan tí màá ṣe nígbà tí mo délé. honestly no no because where man tí mo ṣe ṣe proposal yẹn anybody tó bá lọ ọlọ́run ó máa jẹ lọ ṣáà ni yeah mo parí iṣẹ́ síbẹ̀ ni ah. oh. yeah. <laughs> you are such a genius darling. Uh, ah. thank you <laughs> yeah ẹ kí n di ọ̀bẹ̀rẹ̀ ṣé wọ́n tiẹ̀ ti wá pè yín láti bẹ̀. Ah, mo ti gbàgbé wọ́n ti pè mí mo ti gbàgbé kí n sọ fún ẹ pé wọ́n ti pè mí wọ́n ti ní pé it's a done deal. oh good very good congrats <laughs> that's good. Um, mo tó wá fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún gbogbo nǹkan tó ń gbélé ayé mi ṣe ṣé tiṣẹ́ mi tó ń bá mi ṣe ni àbí ti tọkọ tó ń ṣe lórí mi tí mi tó jẹ́ pé mi mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àìmọye èèyàn lèèyàn máa fi sírù nǹkan bẹ́ẹ̀ jẹ́ pé ó máa take advantage of the fact that pé ṣèbí máa máa ní or something but ìwọ ń bá mi ṣe ju bó ṣe yẹ kó ṣe lọ do you know that I can sleep for two weeks tó yẹ pé tí n bá máa lajú mo mọ̀ pé owó mi wà ń bẹ́ẹ̀ Mm. And I can also sleep for another two weeks knowing that you are on top of me. a ah! <laughs> kò bá <laughs> anyway anyway eh. ọlọ́run ní ká fọpẹ́ fún but sincerely ó yẹ kí mi náà máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé ètò owó ńlá ńlá tó máa ń gbé fún mi ni mm. hmm? àbí ti oúnjẹ àgbà tó ń fún mi. <laughs> Hey, ló ṣe. adúpẹ́ fọlọ́ àmì àmì àmì. bọ̀sùrè kí ló máa ń ṣe dẹ̀ra náà àmì níjọ́ wo ló máa bẹ̀rẹ̀ sí ní báwọn èèyàn sọ̀rọ̀ báyọ̀ ṣeré bí ìwà bí yóò máa dì ní ah, kí ló ń ṣe. Ah, ṣé bí ẹni tẹ́yàn bá rójú ẹ̀ lẹ̀ lèèyàn máa sọ pé èèyàn fẹ́ bá ṣeré tàbí lẹ́yìn ọmọ àsopọ̀ èèyàn fẹ́ pèpè kẹ́yìn ọba sọ̀rọ̀ bó ṣe máa ń ṣe nìyẹn ṣó wá rí bó ṣe ń lọ yẹn tó ti gbé kinní dí etí yẹn ó di lálẹ́ pátápátá ó tó wọlé ìgbà tó bá tún dé náà lálẹ́ where is the time for me to say okay I want to talk to her kò tiẹ̀ fún mi ní gbogbo chance yẹn rárá mm-hmm. the only thing tí mò ń ṣe ni wípé kí n ṣáà máa gbàdúrà sọ ọlọ́run ọba I only pray mo kàn mọ̀ pé ọlọ́run á gbọ́ tèmi lórí ẹ̀ ni mm. sí mi náà ọlọ́run á gbàdúrà àdúrà náà ló lè ṣeun gbogbo ah, ọlọ́run á gbàdúrà lọ́wọ́ ẹ̀ á change ọlọ́run á bá a yí padà á lè wà friendly torí àmì ah, ìwà bí kò tiẹ̀ Ah. ah. bó ṣe ń ṣe nìyẹn. kò sí wàhálà. Oh. Yeah, um, Tọ́lání. Ṣorí iye kan alábàáwọn títí wa ò kò ju méjì lọ. So a ní láti máa bára wa sòótọ́ lọ. Ọ̀rọ̀ àwọn ọkùnrin ìsìn ni mo fẹ́ bá ẹ sọ. Ṣorí ayé ni lágbódà síná ni púpọ̀ nù wọn. Mm ṣàṣà nínú ọkùnrin tó wà ní òde ìsìn ló they are full of deceit hmm. irọ́ ló ń bá wọn rìn lójoojúmọ́ tíyẹn túmọ̀ sí wípé irọ́ tó bá pa fún wọ òun kọ́ ló máa pa fún obìnrin míì and I will be a foolish brother tí bá wà ní position ọkùnrin tí mo dẹ̀ mọ̀ nǹkan táwọn ọkùnrin ń ṣe tí mo bá máa ṣe ẹ̀ létí jọ ṣé nǹkan kan wà tó sọ fún mi pé o fẹ́ àbò need tí mi ò fún ṣá nítorí pé mo fẹ́ kó yàtọ̀ sáwọn ọmọ burúkú obìnrin sí ni tó máa máa rely lọ́wọ́ ọkùnrin kankan tó ṣe nǹkan kan please darling you don't have to gbogbo nǹkan tó bá fẹ́ pátápátá i will keep providing it jọ torí ọlọ́run please nǹkan tí mo ní kí n pè é kí n bá ẹ sọ nìyẹn. ẹ̀gbọ́n ẹ̀ thank you very much mo really appreciate gbogbo nǹkan tẹ́ ń bá mi sọ látara eh, mo dẹ̀ fẹ́ fi dá yín lójú pé àrùn ni màmá dá mi ò ní dárùn. agbára Ọlọ́run. Eh, nígbà tí èmi náà tí mi bá ìwà pálapàla lọ́wọ́ yín ibo ni mo ti wá fẹ́ sọ pé mo ti kó ti tèmi. bẹ́ẹ̀ni. you should know I'm good girl. yes i know you. kò ṣe pé mo trust ẹ mo kàn ní láti máa ṣe ẹ létí ni look i'm proud of you and i will always do. o ṣe díẹ̀. ẹ ẹ̀gbọ́n ẹ jẹ́ lọ got tí mo gbé thank you darling Yep. ṣe. Yeah. Uh, Yes, darling. <laughs> Mo bi tí màá ti bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ láti fi kàn. Mo fẹ́ dúpẹ́. Ìnà mo fẹ́ dúpẹ́ lórí iṣẹ́ mi tó bá mi mójútó. Gbogbo kìrìkàtà kìrìkàtà kìrìkàtà tó ń ṣe lórí iṣẹ́ yìí. Tó bá jẹ́ mi gan fúnra mi, mi ì lè ṣe jù bẹ́ẹ̀ àbí ṣé ọpẹ́ gbogbo inú ilé tó ń bá mi take care àti tó ń take care lórí bẹ́ẹ̀dì. ẹ wẹ mo kọ́kọ́ ṣàdúrà ṣùgbọ́n mo ti máa ń sọ fún ẹ nígbà gbogbo kò sí bó ṣe lè nǹkan kan kéré tó ọkọ ni mo ní anytime tó bá fẹ́ dúpẹ́ lọ́wọ́ mi orí ìkúnlẹ̀ ni mo fẹ́ kó máa wà. Ah, ah. ṣé tí n bá kúnlẹ̀ fún ẹ wàá dẹ̀ lè gbà. àjọkẹ́ màá gbà màá tuntun gbà. Ah, ah. ṣé mo ṣe ń gbà lórí wẹ́ẹ̀dì ni. fine fine <laughs> seriously. irọ́ kò jọra wọn hmm? ah, owó ẹja òjò owó ẹja. Hmm. èmi sọ pé mi ò ní kúnlẹ̀ kò lè bá a rí wípé mo rí ẹ gẹ́gẹ́ bí olórí <laughs> nínú ilé oh, yìí ọkọ mi ọláwálé hmm, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ <laughs> fún gbogbo oore tó ń ṣe fún mi sórí bó ṣe wà mí ní fi ẹ́ ṣàwátì o ní agbára lọ ikú ò ní ya ẹ̀ wá èmi àti ẹ̀ ọgbọ́n tó wá ń lò tó fi ń ṣe gbogbo àti ìmọ̀ tó ń lò tọ́lọ́run fún ẹ ní agbára ọlọ́run kò ní dàrú. àmín jésù wà wá pẹ́ fún mi gan. àmín mo ṣe ṣàmì dáadáa mo fi làdúrà yẹn. hello hello. Sorry, can I just? Tọ́lání ṣé nǹkan tó ń ṣe láti sọ fún mi sì ni wípé tá a bá ti gọ sàrè gbẹrẹ ká tó tó lè fún oúnjẹ kan ẹni ó jẹ iṣẹ́ náà. mo ti gẹ́ ẹ̀ tí ju okay there's a saying that says you use what you have to get what you want ẹjọ torí Ọlọ́run kí ni nǹkan tá a ní àti pé kí ni nǹkan tá à ń wá gan. <laughs> òpònú èèyàn nìkan ni ò ní mọ̀ pé ọpọlọ àti owó ni you get it ọpọlọ. ẹ gẹ́ẹ̀tì ah, ah, ọpọlọ àtọwọ́ bíi ti báwo mm-hmm. ah, ó dà lára nǹkan tá ní òun rẹ̀ nǹkan tí a dẹ̀ ń wá is satisfaction oh satisfaction là ń wá ṣeré mi tẹ̀dẹ̀ wò yìí mo lè ṣe ọkùnrin méjì kí ni mo sọ mo lè ṣe ọkùnrin mẹ́ta at the same time. are you kidding me ọkùnrin méjì or mẹ́ta at a time. Ah, seriously seriously kidding <laughs> bíi ti báwo i'm not kidding. I ah, mi kò máa ń ṣe ẹ̀yin girls tẹ̀ ṣe máa ń sáré tẹ̀lé young guys yẹn káàkiri àwọn guys yẹn ò lè ṣe mí sórí àwọn bàbá àgbàlagbà yẹn àwọn gangan ló lè ṣe. Ah, ṣé bíi àwọn old cargo wà ni. ẹ ìfà yìí ẹ old kí ló sọ old cargo hmm. ṣé ìwọ ò mọ̀ káwọn bàbá yẹn wọn ò sọ orí tí wọ́n fi ṣe ìwé nù mí wọn ò sọ nù mí ṣé bá rí àwọn experience ìgbà yẹn àti àwọn experience tó wà nísinsìnyí bye bye gbogbo ni wọ́n kó papọ̀ àwọn nǹkan tí wọ́n fi ń drive àwọn girls crazy lórí bẹ́ẹ̀dì nìyẹn ṣé ẹ̀yin ẹ̀mọ̀ kan tí wọ́n pe àwọn bàbá yẹn. orúkọ wo náà pè wọ́n. Ah, àwọn bàbá yẹn gan kò ní wọ́n pè ní clearing and forwarding. Hey! clearing and forwarding. Ah, <laughs> nítorí pé kí tí wọ́n bá clear yín tán wọ́n mm-hmm. ti wá forward dẹ̀ dára. Ah, ẹ wà dúrà sí èmi mi fún Hey, tètè ṣe kí ni kẹ́ jára yín. ee Tọ́lá mi mo bẹ̀rù ẹ o ah. ọmọ ẹ ti crazy gan. ọlọ́bẹ̀ yìí wọ̀ dí. bẹ̀rù kí ni. mo jù díbà ọ̀rẹ́ mi ah. ó dà ó èmi náà wíṣíkì èmi náà dàbí tọ́lá ní. ọlọ́run máa ń bí like you. iye mi láti máa So ẹ be like me náà ni. jẹ́wọ́ náà sí i. wọ́n friends for ọ̀rẹ́ mi mọ́ra.

Federal Ministry of Health wants that smokers are liable to die young. These people are crazy, you know. And what Yahweh? Yeah. Because tó bá mọ̀ smokers are liable to die young kí ló yẹ i mean and èmi means he mo ti ń for the past twelve thirteen years and I'm strong and healthy. Well, ṣùgbọ́n pé tí tábà wò dáadáa wọ́n wọ́n dẹ̀ ní ṣe o. Yeah. Smokers are liable to die young. Yeah. More right, sha. You know because um, sìgá fífà láfàjù ó máa ń damage lungs àti liver ni in fact ó lè má jẹ́ kí kidney ṣiṣẹ́ mọ́ rárá yeah yeah and àwọn researchers wọ́n ṣe research wọ́n dẹ̀ confirm ẹ̀ pé nínú sìgá yìí kẹ́míkà tó lè damage cervix obìnrin wà nù ẹ̀ hmm. ibì kan péré ó dàbí pé mo ti agree pẹ̀lú wọn hmm. torí èmi mọ̀ too much nicotine in the system ó lè damage immunity cells but by and large nígbà tí wọ́n mọ̀ wípé sìgá yìí ó lè affect lungs ó lè affect liver kẹ́míkà kan wà nínú ẹ̀ tó lè damage cervix obìnrin kí ló dé tí wọ́n ń ta fún wa. I'm sorry ó dàbí pé mo ń mo ń bọ́dà ẹ̀ púpọ̀ jù sorry. Um, thank you for the cigarette. I'm sorry to bother you once again. is My angel is here. Baby. What's up? But baby, Papa, she down now, eh? For the past one hour, mo ti pè dé ló ń bọ̀ ńta. We've been sitting here. Uh, anyway, ìyẹn ò matter now. Mi tọ̀rẹ́ mi. Mr. Man. Eh? Kí ló kàn mí tó bá seven days, seven nights ní ìbàdàn? Ló mú kankan lára mi mẹ́rin. I hate men. I hate you. Get it into your thick skull. I hate you. Ha! I understand. What's ti yé mi. Bọ̀ ìkọ̀kọ̀ ló ṣọ́ ọ̀fun mi tí mo mọ̀ tó dá mi lójú. Hmm? Ǹjẹ́ ń gbádùn ló máa padà fi for coming ló lè fọkàn mi balẹ̀ torí èmi ò lọ́ta. Èmi ni máa fẹ́ sílé bí ìyàwó. Kò síbi tó ń lọ, ó máa fẹ́ níṣu lọ́ka ni. Àbí ọ̀rẹ́ mi. Níbi ìbò Ha! Susan! Ida bọ́lá ọmọ ẹgbẹ́ tiẹ̀. mi ò gbá mi tún fún un ó ń jà láti ìdílé náà. mo mọ mo bèrè pé ṣàfihàn sábẹ́ ìwà balẹ̀ ìwà àdúgbà etí ẹ̀ tún wá bàbá bá fẹ́ wọlé pẹ̀lú. ó mọ̀ pé tó ṣe bí wọn lé ẹ̀wọ̀dà ìlú náà. báwo lè ń sọ̀rọ̀ náà ìgbà ìgbà kí ló ń ṣẹlẹ̀? sọmọ ilé òkú fún ẹni mo náà dà ó dàbí awo tàbí ohun ṣé torí pé ẹjọ wà ní semite ṣé èyí ẹranko ni ọmọ ọdọ tí mi náà bọ́lá àwọn dọ̀tí mi náà for no carry me come this side ah, ah level wo nìyẹn so bọ́n máa ń ṣe fún etí ẹ̀ tó o fẹ́ o fẹ́ o fẹ́ tẹ̀lé wọlé. bí mo ṣe bínú ọlẹ́ ìkọjá ó yẹ kí n lọ bẹ́ẹ̀ ni. Ah, ó yẹ kó lọ dọ̀ á yẹ kó lọ dọ̀ ilẹ̀kùn tí wọ́n ti ó yẹ kó lọ dọ̀ ọmọ ilé ìdókòwò ìjọba ó dé tí mi ilé ìdókòwò abẹ́rẹ́ mi. ọ̀rẹ́ bó ṣe bínú ọlẹ́ ẹ̀ ò mo fọlọ́ pàtẹ nítorí ọlọ ó mà mí bínú mà ní. wo mo fẹ́ kó o rí bí ìgbà tó jẹ́ wípé èmi gangan ni mo ṣẹ̀ wo bí ìgbà tó jẹ́ pé èmi gangan ni mo ṣe ohun tó ṣe fún ẹ jọ nítorí ọlọ́run ṣó mọ̀ pé òun náà bó ṣe máa ń ṣe ń gbà mí nìyẹn àwa máa regret àwọn actions ẹ̀ tó bá yá ó dà náà jọ̀ nítorí ọlọ́run bá mi fi yìí dénú jọ̀ nítorí ọlọ́run oṣù ọ̀ máa kó ọkọ mi kó fẹ́ ẹ̀gbọ́n tèmi ṣe. ọlọ́run má jẹ́ ìdáhùn fún ọ. Ọláwálé. Oh, ò ní believe nǹkan tí dẹ̀ra tún ṣe fún Gbọ́láhàn you won't believe it mi ì mọ nǹkan tí màá ṣe sọ̀rọ̀ ọmọ yẹn o mi ò mọ ọ̀nà tí mo fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀ gbà rárá ó gbá etí ẹ̀ ni iye tí ẹ ń bínú fún mi lórí fóònù sí mo láti jọ mo kàn ń calm ẹ̀ down ni because I can imagine. àbí? Ọ̀rọ̀ àgbẹ̀.

the Federal Ministry of Health wants that smokers are liable to die now. Sìgá fífà láfàjù, damage lungs àti liver. In fact, ó lè má jẹ́ kidney is mọ́ rárá. Yeah. Ah! ẹ̀yin èèyàn èèyàn ah, èèyàn aláyé o olórí ńlá kẹpẹ ọmọọyàn níjó ní ìtúbẹ̀ẹ́ ló fún mi ọpọ́sìtì yóò ah, ní bàjẹ́ aláyé alaye àgàbà alaye irúgbà rẹ tó ń píngin jọ tó bá ti ṣe báyìí o ti ṣe nọ́mà nìyẹn àbàbà àṣìṣù à mo rí ẹ mo bì á mo rí ẹ mo jubilé àṣìṣù ah, àná ó ẹ nìyà ẹsẹ wà ókè àwà ókè ní o àṣírí òsàlá ìlàwọ ni ọ sànú wa jọ jẹ ò ní bàjẹ́. ẹ má lè jẹ mo sọ pé ó ṣe máa ń ṣe nìyẹn ó máa ń ṣe nìyẹn ó ti ṣe lọ́mọ àṣírí òṣàlá let's go ìyọmọdé lẹ pa they are so carried away. ọmọ ìdí ìbàjẹ́ ó ṣe ó ṣe o. so irú àwọn shows báyìí lè yan máa ń wò lọ́fẹ̀ẹ́ every day. lójoojúmọ́ la máa ń worú ẹ̀ láì tíkẹ́ẹ̀tì láti wò ó gan-an sẹ́ẹ̀ irú fọ́ọ̀n báyìí pọ̀ nígboro gan-an honestly and there are so many other places Tell èèyàn lè lọ láti fi catch fun o lè lọ sí zoo o lè lọ cinemas any other place you know àìrìn ah, jìnnà lára abúkẹ́ ọ̀kẹ́rẹ́ tí èèyàn bá rìn you honestly wàá rí ọ̀kẹ́rẹ́ tó pọ̀. <laughs> Uh, guess what? What? They smoked trout yesterday. Really? Are you serious? Yeah. Ah, good. Mm pé mi ò smoke lánàá omi gbé mi ò ní smoke mọ́ <laughs> i dey smoke yesterday. but ìdẹ̀ra eh, ìyẹn gan ṣò pé ẹ̀kọ̀ kan báyìí lèèyàn máa ń yọ sẹ̀lẹ̀kùn so it's a good one it's a good one honestly. <laughs> say that. <laughs> so máa fẹ́ calories. Thank you. kò sí. ọyà ọyà ọyà pọlẹ. Pọ̀lẹ̀ olè ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ pọ̀lẹ̀. Ẹni sùúrù náà ẹni sùúrù náà ẹni sùúrù náà. Ẹjọ́ torí ọlọ́run kí ló ṣe fún yín náà? Ṣé ẹ̀yin lẹbi aṣẹ́wó lọ́mọ? Tẹ́lú kó máa pọ̀ kọ́lọ́kọ́ káàkiri àbí? Bẹ́ẹ̀ ni, irú bàbá tó ti ṣú dànù dànù yẹn jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín wọ́n náà dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ó borí ó bá mi lé dáadáa if not ṣáà níbi ìdí sẹ́yìn bùt yẹn police station ni màmá gbé lọ bẹ́ẹ̀ ni wọ́n á di ẹrù olè lé lórí nǹkan tí kò jí màá ló jí irú eléyìí tẹ́ ẹ̀kọ́ yìí. ẹ wo orúkọ tó bá ń jẹ tẹ tó máa tẹ báńkì tó máa ń gbọ́ tẹ ya sọ fún tí mo wá tún rí lẹ́yìn ẹkọ àbúrò mi gbódògbódò agbowó àgbàdo lọ́wọ́ ẹ yá jẹ́ kí n sọ fún yín èmi ò ní bá a jà o àtàsí tó gbóná ni máa ṣe fún un kò máa rìn wọn gbó lọ ni ẹ̀yin oníranú ẹbí aláṣẹwò gbogbo orí wọn wọn ní ràn wọn. a máa tọ̀ láwọn àyàgbẹ́ káàkiri aṣẹ́wó oníranù. ẹ jẹ́ kó ṣíkú lọ́nà fún mi. ṣó yẹ kó jẹ́ àgùntàn tọ́lá ni wọ́n máa bá nídìí ìgbọ̀nsẹ̀ mi. ládùúgbò ọ̀rọ̀ tí mo ń bá àbúrò mi sọ. kò tiẹ̀ tún wá rí ọmọdé bíi tiẹ̀ dé tí wàá járe sùn kí ló ń fún kí ni tọ́lá ní wà ààrẹ mi mọ̀ pé ah, onírànú ni mo bá gbélé sorry sorry disgrace ti àbúrò mi fún can you can you just say. Thank you. pé wọ́n ní òní wọ́n títí ká lè pa pé kò jẹun. Mm. Since Saddest beginning, I hate infidelity. I don't like it. I believe so much in honesty, sincerity. Sorry. Shit. Thank you. àṣé lóòótọ́ ni pé àrìnrìn jìnnà lèyìn òrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ béèyàn bá rìn jìnnà á rèé tó pọ̀ mọ́ pẹ̀lú there still be a man that hates infidelity? iṣu kí ló ń pariwo náà jọ kémi dáríjì ẹ kò yẹ kí n lè dáríjì ẹ náà ah, ah. èmi ti fìjà kan bẹ́ẹ̀ o ò gbọ́ ẹni sì tí wọn náà bẹ̀ mí mi ò ní gbọ́ mi ò ní dáríjì ẹ ọmọ tọ́lá ni mi ò ní dáríjì ẹ. ìjọba tẹnu ìjọ olóòní wọn fi bẹ́ẹ̀ mi ìmọ̀ ọmọ yìí ṣe é ṣù mo tọ́lá ní jẹ́ kí n sọ kíní kan fún ẹ sórí èmi láwálé mo ti pinnu pé mi ò tún dá sí ìgbésí ayé mọ́ látẹ̀ni lọ ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìjẹ̀bọ̀ kébì ò lékè mi lẹ́yìn ọ̀run. Ah, ó lókè lẹ́yìn ọ̀run tó pọ̀ rẹpẹtẹ àwọn bàbá àdìsọ ẹ̀ kan ah. lọ bá wọn eh. àtàwọn ọba láwọn ò àwọn ìyàwó wọn á ní wọn á tìrìtẹ dáadáa bí wọn ṣe tìrìtẹ lánàá àbí kò ṣeé sí inú ibi tọ́jú ẹ sí ni ọwà ìdí ọ̀tá láì lójútì òpònú ọwà ṣe bá ṣẹ́wó ló fẹ́ ṣe ni gbégbá yẹn kó dà bọ́ọ̀dà àìsí yóò kó bọ́ sí títì jẹ́ kó máa lé ní one one naira kó máa lé ní two two hundred naira idiot. bùrẹ́mi ẹ jẹ owó fọlọ́ tó dáa bó fi bẹ́ẹ̀. ẹ ò ń tọ̀ra ẹ mo ti jáwọ́ lọ́rọ̀ ẹ. bùrẹ́mi wò mo jẹ̀lẹ̀ rí fún yín pé mi ò ní ṣe irú ẹ̀mọ́ láyé láyé mi ò ní ṣe irú ẹ̀mọ́ mm. ètò mo fi orí ìyá àti bàbá wa tó ti ṣaláìsí mo fi bẹ́ẹ̀ yìí. ẹjọ́ ibo lẹ fẹ́ lé mi sí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mo dàbí ẹjọ́ ẹjọ́ mo dàbí ẹjọ́ ẹjọ́ I'm sorry ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Come on. ah báwo ni. sure okay. <laughs> mo wà ní kitchen ni <laughs> èmi ni jàre wọ́n máa da ijó ọ̀sẹ̀ lómi mọ ibi tó gbà ń tẹ̀. ẹ á jẹ́ pé Ah, okay ọkọ jẹ pé mo tẹ ti fẹ́ parí that's it o ṣe. <laughs> thank you. ẹ̀kọ́ mi yẹn ó jẹ́ ìdùn. wọ́n mi nípa ọkàn sórí èmi ò mi lè ṣùgbọ́n nídìí oúnjẹ ṣíṣe obìnrin tó bá máa la èmi ọláwálé máa gbìyànjú gan. Hmm. yes Ah, ẹranko tó bá máa bá irin wọn jàkadì ẹ̀mí àfẹ́ ẹ̀kọ́ hmm. i cook well. Yeah, I, know. <laughs> I'm a witness. <laughs> hey, but uncle, hmm? kí ló dé tẹ̀sí Mary? She got almost everything it takes. Marriage. Marriage ló sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀. Marriage ò kì í ṣe ilé Marriage is a life contract. I mean, it's the fusion of a man and a woman to the exclusion of all of us. Yeah. And Ẹni tó bá ti bẹ̀ wo marriage, ó gbọ́dọ̀ máa yí to tuntun. And as for me, if I'm married, I must be 100% loyal to my partner must be 100% honest. I must be 100% transparent. It has to be my partner and no one else. I have to be, of course, God-fearing. And kuyakuje minikon. It has to be vice versa. I mean, partner tèmi náà gbọ́dọ̀ we are. And I don't know, majority of àwọn ọmọbìnrin tó one ń tàn sí. Well, I'm still searching. We all know my kí n pàdé irú partner tí But I need to use my brain and search properly. Marriage is no joke, my sister. But time with the no man. proposes, God disposes. Mm. Shima Akbema. Thank you very much for the this. Yeah. Thanks for your treat too. Oh, ah, you're welcome. I really enjoyed myself. Good. I know that. All right then. Well Thanks so much for the treat. Oh, you're welcome. You know, it's a big deal. <laughs> it's all right. All right. We'll take care, right? Yeah. We'll take care. You're not going anywhere. Not even a hug. Oh, okay. <laughs> Sorry. Yeah. All right. All right. Take care. Yeah. Mommy! Mommy! Oh, mommy. Mommy! Wow, but I got it today. Mommy! Oh, my God. ṣe pé wà òkè. Mọ́mì. Àjọkẹ́mi. Hello. Ló ń ṣẹlẹ̀. Ah, olólùfẹ́ mi. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lénìí o. Ara mi ìrírí ni wọ́n ń pè é èmi wá fojú mi rórí ológbò tí wọ́n ń ta látẹ̀. ọmọ mi ni ò ní bìlíìfẹ̀ ó mà ti change ṣe nígbà tó dé tó ní hello mommy tó rọ́ọ̀gì mi báyìí tó ní see what I bought for you àbó tó wà lọ́wọ́ mi ó jábọ́ ní pọ̀ mo rò pé ẹ ṣọmọ ẹlòmíì àbọ̀ ọmọ mi gangan gangan gangan mo tún wò mo tún wò pé ah ọmọ mi náà ni ọlọ́run mà ti bá mi gbàkóso ayé dọ́tà mi àtọ́kẹ́ mi mà ti change that's very thoughtful of her. That's good. <laughs> In a long time, I have not seen her that happy. O rí i pé àdúrà yẹn ti gbà báyìí. Àbó rí ni. Inú mi dùn tó jẹ́ wípé ṣe ló dàbí pé kíkọ̀ máa kọ́ ni pé látìgbà tó ti ṣe kínní yẹn mo kàn wò pé Ọlọ́run mo ṣáà máa jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ni Ọlọ́run kó má bàa mi dá irú oore bẹ́ẹ̀ kó má bàa mi dá dúró ń gbèsè ayé ẹ̀. Tèmi bá mẹni tó ṣerú ẹ̀. Ah ìgbésí ayé mi nìkan in fact màá gbé gbogbo ayé mi àti gbogbo everything fún ni kí n mọ èèyàn tó wà nígbésí ayé tó jẹ́ káyé ẹ̀ change fún rere bẹ́ẹ̀ yẹn ah in fact i hold that person my life. wà ó lè gbé ara ẹ fún náà. kí ló fẹ́ kí n ṣe mélòó ni mo bí Yeah. <laughs> Hello. My sugar. Báwo ni dẹ? I'm fine. I have a surprise for you. Yeah. No, guess. You know I'm not good at that, merely guess. Oh, oh. Mm. Oh, the John and Oya sọ fún Me Mi ò ní sọ o. <laughs> Mi Ah, you ah, go get surprise and say, kí ló máa ṣe That's your punishment for not guessing right. You know what? Màá sọ fún ẹ by me. <laughs> Okay, mo I'll wait it tomorrow. Alright, darling. I love you. Kiss, kiss. Mwah. tí wọ́n lè bá fi could mọ̀ pé mo ti inú ẹ̀ wá sí dùn. Mọ́mí! Alábàámọ̀ mi. Inú ẹ̀ máa dùn lẹ́nu kẹ. Thank you. You look good. Thank you very much. Ah, kí ló ṣẹlẹ̀? Good. Have something I wan tell you. Really? Yes. Èmi náà dẹ̀ wà ní nǹkan tí mo fẹ́ tan ìmọ́lẹ̀ sí fún àwọn ẹ nà kémi tó lọ sórí ti tèmi ìwọ kọ́kọ́ jẹ́ kí n bọ. ọ̀nà mọ́mí ẹ̀yin nìkan ọkọ̀ sọ̀rọ̀. àà ah, ah, sórí èyí tí wọ́n máa sọ yẹn ó máa dùn mí mi nítorí pé ọmọ mi ló sọ my baby. náà mọ́ ẹ mọ̀ pé ìrìnàlejò nínú yàrá mi wọ́n dẹ̀ ní nǹkan tí àlejò bá fẹ́ la máa ń bá fẹ́ so my visitor. Hmm, àtọ̀kẹ́. yes mom. Hmm, sórí ó ti pẹ́ tó yẹ kí n ti sọ̀rọ̀ yìí fún ẹ hmm. àmọ́ ṣá mo tọ́jú ẹ̀ torí mi mọ bó ṣe máa feel about it ṣé láti gbà tí dáàdì ẹ ti kú fún ara mi ni mo pinnu pé mi ò ní fẹ́ ọkùnrin kankan mi ì fẹ́ fẹ́ ọkọ kankan débi tó yẹ pé màá máa bímọ tó máa jọba kan fún ẹ no not at all mo wá decide pé okay i'm just going to be alone òun ló fi di wípé ìwọ nìkan ló wà lọ́wọ́ mi bọ̀ sórí ńgbà tí ọjọ́ ń lọ tásìkò ń lọ tèmi náà ń dàgbà sí mo wá bẹ̀rẹ̀ sí ní fall kò ń ṣàìsàn kékeré ló máa ń ṣe mí o tí mo máa yí látòrí bẹ́ẹ̀dì báyìí tí màá tún yí bọ́ sílẹ̀ lẹ́nu mo bá ṣàlọ́ ṣe series of tests ni dókítà bá ní gbogbo nǹkan tó ń ṣe mí àwọn ò máa rí wọ́n ṣe béèrè question kan ní pé when was the last time tí mo ní sex ah mo ní sex gan èmi ò súnmọ́ ọkùnrin láti jọ yìí ló bá ní pé yẹn kankan ní problem hmm. So I have to get somebody pé tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní àwọn sexual activities yẹn a máa jẹ́ kára mi máa tú díẹ̀ díẹ̀ tú díẹ̀ díẹ̀ so gbogbo sickness here and there everyday ó máa stop. nítorí ìdí yẹn mo wá òpin òkè bóyá kí n jẹ́ tọkùnrin kan kémi àti ẹjọ́ máa ṣe lọ́kọ láya láàrin ara wa ṣùgbọ́n tó yẹ pé tó bá ṣe yẹn àlísì inú orin ò ní sí bẹ̀ kò tó wá nídi wípé mo tún máa fall sick mi tó ní máa lè máa tọ́jú ẹ̀ you understand Perfect. so mo yẹn mo bí ṣe máa feel about it well it's just there it's not as if we are my friend it's just there it's just there. okay àwa lè ní yìí. Hmm. Eh, odú ẹ ò kì í ṣe àìmọ̀fólókò títí ẹ ọ̀làwálé ni. ọ̀làwálé ah, tọmọ náà ni ọ̀làwálé Thomas ìgbà ní báyìí òun náà ni. ṣùgbọ́n wọn ní níyì ẹ ti bẹ̀rẹ̀. Ah, ti ṣe some years back ni àwọn ọdún yẹn ti ó ti pọ̀ sẹ́yìn díẹ̀ yìí nà ṣe I don't want you to feel bad ìdí tí mi fi sọ́nà àgbà ẹ̀ lélẹ́yìn torí mi fẹ́ kó feel bad mi fún mi. how well mommy doing this is mommy doing that it's for your own good. ṣe ra ìwé tó kì í tá a bá ní bí ejò ṣe gbọ̀n tó la ṣe máa dáná yẹn àfàìmọ̀ ká má dáná sunlé. But you shouldn't have taken law into your hands. Now you have to face the court of law. Officer. Sir. Take her away. Sir, stand up. Anything.